Ah, okay. Eh, ẹ gbọ́ gbogbo nǹkan tí àwọn bá rà tó bá gbé e sílẹ̀ ní ìsọ̀rí Ṣé rí ti ní ọ̀nà tí ó ní Ó sì ní ọ̀nà tó ṣe ní èèwọ̀. bá ti wá mọ ọ̀nà tí ní tó sì mọ ọ̀nà tí Islam ń sọ pé ká má débẹ̀ pé èèwọ̀ ni àwọn rújúrújú tó bá wá wáyé ìtẹ́sísọ náà ni pé kéèyàn jìnnà sí i wọ́n tá a mọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ń gbé nǹkan kalẹ̀ ní ìsọ̀mẹ́ǹtì ò ní pé ayánilówó ni wọ́n ayánilówó ni wọ́n nípìlẹ̀ wọ́n kì í ṣe olùtajà ṣé ń gbọ́ mi wọ́n ẹ ṣe olùtajà torí pé ń bá jẹ́ olùtajà yóò níbi tó ti ń ta ọjà yóò ní ọjà tí ó rà sí gbá tí ó máa retí kọ́sítọ́mà tí ó rà àmọ́ àwọn tó sọra wọn di onísọ̀mẹ́ǹtì yìí nípìlẹ̀ wọn ayánilówó ni wọ́n so ní kété tí wọ́n wá gbọ́ wípé iye tá a bá yá ẹni tá a yá lówó iye ẹ náà ni a gbọ́dọ̀ gbà padà làwọn náà wá dá ọgbọ́n ọgbọ́n pé ọgbọ́n tí wọ́n dá ni pé dípò kí wọ́n kó owó lé onítọ̀hún lọ́wọ́ wọ́n wàá lọ bónítọ̀hún ra nǹkan yẹn ṣé gbọ́ e wọ́n wàá bónítọ̀hún ra nǹkan yẹn wọ́n wàá sọ fún un wípé ara ní two hundred two fifty ni ó fi san padà o wọ́n á gbé dúkìá lé lọ́wọ́ dípò kí wọ́n kó two hundred thousand naira lé lọ́wọ́ kó kílèmù two fifty àmọ́ ń bò ti gbọ́ wípé tóun bá kó owó ń lé lọ́wọ́ tóun bá wá kílèmù two fifty or two ten wọ́n ní èlé nìyí so ló wá dá ọgbọ́n yẹn ète ni kò kúò ní rìbá tọ́lọ̀ ń bínú sí tọ́lọ̀ ń ṣe ní haram ète ni kò kúrò ní rìbá so ó sàn kí ọ̀nà míì tíyàn lè gbà tà á tó lè gbà ta ọjà tí ò ní jẹ mọ́ rìbá ó náà ni pé kóńtìfẹ̀ kan sí ṣọ́ọ̀bù kó kó àwọn ọjà ń sígbá tí kọ́sọ́mà bá dé kọ́sọ́mà ò tiẹ̀ ní wá bá a fún kò yáwó. yóò lòun wá òun fẹ́ ra ọjà ni òun sì tí ì lówó lọ́wọ́ ìlànà bíi mẹ́ta ni a máa ń gbà á ta ọjà ìlànà àkọ́kọ́ ni pé kẹ́ńtọ́ fẹ́ ra ọjà kó ní owó ẹ̀ lọ́wọ́ kó da owó lẹ̀ lójú ẹsẹ̀ tó fẹ́ ra ọjà ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìlànà kejì ó ní pé kẹ́ńtọ́ fẹ́ ra ọjà kọjá mọ́ tí ì sí ńlẹ̀ kó sì san owó ọjà á lẹ̀ pẹ̀lú pé wọ́n ti sọrú ọjà wo ló fẹ́ rà tí òfin ní dojúrú tọ́jà bá dé. ìlànà kẹta ó ní pé kí ọlọ́jà fún ara rẹ̀ kó náà ta àwìn kó ta ọjà yẹn fún kọ́sítọ́mà rẹ̀ kí kọ́sítọ́mà ṣẹ̀ṣẹ̀ wá fún ní owó lórí ọjọ́ tí wọ́n bá jọ fi àdéhùn sí. ìlànà kẹrin ó ní ọjà sísanwó díẹ̀díẹ̀ eléyìí tí ó yàtọ̀ sí tàwọn ayánilówó ọ̀nà tó gbà yàtọ̀ sí ni èyí e, ẹni tí arajà lọ́wọ́ rẹ̀ ọjà ló ń tà àbá kó yá wa lówó lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n a ní owó ọjà yìí lọ́wọ́ níwọ̀n ìgbà tẹ̀sí sì fa ìgbà wá wípé a lè ra ọjà odidi ọjà a lè rà láwìn ẹ̀sìn tó fà èèyàn gbà wá kò ní í ṣe léwọ̀ fún wa láti ra ọjà kan lọ́wọ́ òǹtajà káwa máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ mo rò pé ẹgbẹ́ àárín ayé nígbà tí ẹ̀sìn ti fàgbà wáyé pé a lè ra ọjà láwìn lódidi so a sì lè sanwó ọjà lẹ̀ a sì lè sanwó ọjà lójú ẹsẹ̀ na ìlànà mẹ́ta tó jẹ́ pìlẹ̀ nìyẹn so èyí tó wá bọ́ sí abẹ́ rẹ̀ òun ni pé níwọ̀n ìgbà tí a ti lè ra ọjà láwìn lódidi a ga sí pé a tún lè rà á láwìn náà ní san díẹ̀díẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ láàrin òǹrajà àti òǹtajà ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé àwọn ń lónìí ayánilówó ni wọ́n o wọn ò ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta ọjà tẹ́ńtọ́ fẹ́ yáwó bá dé ó ní